ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí náà ni o àní jáwọ́ ń bẹ̀ o àmọ́ inú ibi táwa bá kínní ìdí a gbọ́dọ̀ kàn dúró ká wòye pé kí làwọn èèyàn ń sọ ọ̀pọ̀lọpọ̀ tá a bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ á gbé ọ̀rọ̀ wa sódì kejì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí hmm, màá tún throw back ẹ̀ sẹ́yìn aláàlọ́rin wọ́n ní ká má bu yín mọ́ accepted wípé a fún any one of you mọ́ ó ti yé yín ṣùgbọ́n nǹkan tó wu àwọn ọmọ Yorùbá ó ní wípé ẹ jẹ́ ká jọ ṣe fúnra wa kó dáa ẹ má jà ṣe nǹkan tí ò dáa tá a bá ní pé a fẹ́ kí wọ́n fi Tani Olohun lẹ̀ tá a bá halẹ̀ mọ́ yín a tó bẹ́ẹ̀ ká halẹ̀ àmọ́ nǹkan tèmi ń sọ ni pé ẹ jẹ́ kó yí ẹ̀yin àáfàá sẹ́ ẹ̀ mi ní lu èdè burúkú kì í ṣe pé mo bẹ̀rù ẹnìkankan o kì í ṣe pé mo bẹ̀rù pé èèyàn kan sọ pé ah, ààrẹ tó bá jáde ń jára wọ yín mo kọjá ẹ tọmọ kankan lè jára wọ mi kò ń ṣe pé mo bẹ̀rù anybody bọ̀ mo rí ọgbọ́n nínú ọ̀rọ̀ tí àwọn kan ń sọ nínú àwọn àáfàá mo rí làákàyè nínú ọ̀rọ̀ but ẹni tó bá fẹ́ jáde lóhùn pòun fẹ́ búyàn kó kọ́kọ́ wo gbogbo ṣẹ́ṣẹ́ ó ti ṣe sẹ́yìn láàrin ẹ̀yà àfáà yìí náà lẹ kọ́kọ́ gbèdì ara yín síta ní tí mo fẹ́ kẹ́ understand nìyẹn before you tackle ààrẹ almaruf pé he was talking rubbish àbọ̀rọ̀ tó ń sọ ò dáa àbí kinní kan kò sẹ́ni tó gbọ́n tán mi gbogbo ọ̀rọ̀ mi kò ṣe gbogbo ilẹ̀ máa fẹ́ràn ẹ̀ ẹ̀ lè complete ẹ̀ láéláé pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn ló complete ló right but wàá mú nínú ẹ̀ ní má sọ pé mú nínú ẹ̀ ẹ̀yin àáfàá yìí náà lẹ bẹ̀rẹ̀ kinní yìí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ gbogbo wà kóbokòbo tó fi di pé mo sì ń tẹnu mọ́ ṣe gbọ́ orúkọ mi ìwà àáfàá tó ń wò mí tó ń sọ̀rọ̀ tó ń wò mí o gbórúkọ mi almaruf ó mọ̀ túmọ̀ ẹ̀ mo mọ̀ pé mo sì yín mọ̀ túmọ̀ ẹ̀ o mo mọ̀ pé mọ̀ túmọ̀ ẹ̀ ó ti yé yín ẹ kò bá mi pàṣẹ sí àwọn àáfàá tẹ́ ẹ bá rí pé ó jẹ́ àfa olódodo wípé ẹ lọ gbọ́ nǹkan tí àbúrò yín ẹ̀gbọ́n yín ọmọ yín ẹ lọ gbọ́ nǹkan tó wí mo máa jẹ́ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbọ́ bí ṣe sọ àbúrò yín ẹ̀gbọ́n yín ọmọ yín máa jẹ́ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta bàbá yín torí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa tó ń bá a sọ̀rọ̀ àti tó wọn bí àti bírú wọn ẹ̀yin lẹ fa ọ̀rọ̀ yìí ẹ̀sìn mùsùlùmí ni mò ń ṣe ẹ wo ẹ̀yìn tẹ́ bá kini ẹ wo kíní yẹn jẹ́ kí n zoom mi mọ̀ bóyá mo lè zoom ẹ̀ṣẹ́ tí rí ẹ̀rí nǹkan tó wà nù lé ní ẹ̀yìn ilé mi nínú ẹ̀ dání rúùmù mi ẹ̀rí ó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn ní káàkiri ìkan tún wà bẹ́ẹ̀ yẹn ó nìyẹn ẹ̀ṣẹ́ tí rí ó ní mo ẹ wò tẹ́ bá zoom kíní dáadáa ẹ rí ẹ rí rí gbàdàgbà yìí but ṣe rí nítorí pé àwọn ọmọ Yorùbá a máa ń wò pé bóyá tí ẹ̀kọ́ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí bóyá èèyàn yẹn ò mọ nǹkan tó ń ṣe mùsùlùmí ni mí tó ti yé mo lọ ilé kéwú díẹ̀ nígbà tí màálímù fẹ́ fẹ́ gba báyé mi jẹ́ mo gbégbá lọ́wọ́ màálímù mo dẹ̀ sọdá lẹ́yìn tí mo dẹ̀ ti kó ń bẹ̀ mi ìdílé kéwú mọ́ bọ̀ à ń kírun à ń lo àsàlátù ẹ̀yin àfáàyè mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ bá mi ṣiṣẹ́ ẹ̀yin èèyàn à ń lo àsàlátù nínú bíi ó ní orúkọ àsàlátù tó wà nílẹ̀ tó yẹ pé orúkọ èmi gangan àfáà tó bá máa bú èmi tó bá máa sọ̀rọ̀ sí mi kókó wò pé kí ni partition tèmi ti ṣe nínú ẹ̀sìn Islam èmi wà nínú àwọn tó kọ́kọ́ kó tó kó ìjọjọ tó yẹ pé à ń ṣe sí ilé ilé mi ní ilé kẹta ilé kẹrin tó ti kọ́kọ́ ṣe àsàlátù nínú Washington Metropolitan Maryland lutifu Lai ẹ lọ find out dáadáa so àfáà tó bá máa bú mi kó jẹ́ kó rí ẹ pé àfáà tó bá máa sọ̀rọ̀ sí mi kó kọ́kọ́ yẹra ẹ̀ wò náà pé kí ni nǹkan kí ni ìjà àfáà kí ló ti ṣe kó o tó já àfà kí ni àwọn nǹkan tó ti gbé ṣẹ̀ sí ọ̀nà wo ló ti gbé nínú nínú pé èèyàn ṣe mọ́ṣáláṣí mọ́ṣáláṣí tó wà lé ní ìsìn wọ́n á máa ṣe àdúrà fáwa ni wọn ò ní ṣépè fún wa bọ̀ kí ló dé gangan àwa la bà jẹ́ ẹ má bínú ẹ̀yin àfà ẹ̀yin lẹ dá ni ẹ̀yin lẹ dá wàhálà lẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ gbé aṣọ social media àmì èmi ò ṣáà ṣe mi ṣáà sọ fún mi pé babaláwo mò ń practice mi sọ fún yín pé mò ń practice adáhùn ṣe mi sọ fún yín pé mò ń practice oníṣègùn ààrẹ almaroof olókìkí ọmọ ẹ orúkọ mi àmọ́ ẹ̀yin àfa ẹ wá bá àwọn àfa àgbààgbà táwa fún ní respect tí ẹ dẹ̀ fẹ́ jẹ́ ká máa já ìràwọ̀ àwa ti ń já ìràwọ̀ wọn nítorí pé ẹ̀yin lẹ ń kọ́ sí ẹ̀ níjọ́ tẹ́ ẹ bá put kínní ẹ̀ right ó kìí ṣe ẹni ká máa bẹ àwọn àáfàá àwọn àáfàá tá a máa bẹ tí wọn ò gbọ́ kí n gbá tí n bá bẹ yín àkàwé ọ̀rọ̀ nìkan máa máa sọ kò sí pé èèyàn bẹ́ẹ̀ pé ẹ bá wa fọmọ́lẹ̀ ẹ̀bẹ̀ kọ́ nìyẹn o wọ́n ní abẹ̀yìn a lè bẹ̀yìn bọ̀ kí n gbá tí n bá ní máa pe àáfàá kan máa máa dárúkọ pé kí n bẹ̀yìn èmi ò ní bẹ̀yìn ju pé kẹ̀kan fi ọmọ lẹ̀ ẹ jẹ́ ọmọ lọ ẹ̀bẹ̀ ó lẹ́fẹ́ ká bẹ̀ ń bẹ̀yìn ó kì nínú ẹ̀yìn àáfàá yìí náà lẹ́tún ṣẹ̀ṣẹ̀ sọ yìí pé ó ṣe nǹkan báyìí àwọn nǹkan báyìí ni ta lọ́lọ́run ṣe tó tún ṣe tó tún ṣe ọ̀hẹ́ mò ń gbọ́ àwọn kan ní kéèsì tó ṣe ń ba pò kò tí ì tó nǹkan kan àwọn máa fa kéèsì kan jáde tó bá jẹ́ pé yín bẹ̀rù ọlọ́run ọba ni ẹ̀ ní rántí ẹ̀ nírò yẹn mọ́ tó bá jẹ́ pé ẹ wò pé ọmọ tó wà nínú ilé yìí ọmọ yìí náà níyà ó ní bàbá ó níyàwó ó lọ́mọ rẹ́sípà pé kò sí tó wù tí ò bá sọ ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó lọ nílùú ẹ̀ tó bá dẹ̀ dé òun náà rẹ̀ ṣẹnu ẹ̀ ní kọ́bọ́ọ̀dù ẹ wá ní ká máa bẹ àwọn àfáà wọn là ń dákun ni ẹ lọ́nà ọ̀tọ̀ èmi ò lẹ́bẹ̀ tẹ́mi fẹ́ bẹ̀ yín o èmi ò dẹ̀ dákun ni pé ẹ bá wa fi sílẹ̀ nírọ̀rùn ọ̀rọ̀ yẹn níwọ̀n bá ni bọ̀ mo wá fẹ́ tí gbogbo àfáà tó bá ní ọpọlọ tí mo dẹ̀ mọ̀ pé àwọn tó lọ́pọlọ nínú àfáà ó pọ̀ ju àwọn tí ò lọ́pọlọ lọ gbogbo yẹn rò dáadáa pé báwo how this get started báwo lọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ erébi ṣe ṣọwọ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ níjọ́ tẹ́ ẹ bá ti get bí situation ṣe bẹ̀rẹ̀ ìjọ ẹ̀ gangan ẹ wá rí ibi ṣe máa jáde tán fún yín mo ní list àwọn àfáà gidi at least mi ìnira mo ní mo lè dárúkọ àfáà fifty láìwo kura láìwo orúkọ mo dẹ̀ dárúkọ àwọn ọba ayé jẹ́ tẹ̀ ń ba nǹkan jẹ́ láìwo orúkọ nítorí àti jókòó sórí social media ẹ ti bìlí pa àmọ́ àwọn àfáà àmọ́ àwọn àfáà bọ̀ àfáà tèmi gbà fún mi lè pé láfa ṣéèkì tí mo gbà fún gangan ó ní bàbá bàbá ṣéwù rọ́bìù rọ́dí aláwọ̀tàlá bàbá yẹn ni mo gbà fún tí bàbá yẹn bá jókòó ah baba yẹn ń ṣe wáàsí níjọ kan nínú olódìfúnla amẹ́ríkà ń bí báyìí èmi ni mo fèsì bàbá tí bàbá bá wa tún fà mí irun gbọ pé ah irùngbọ̀n ẹ súnà yìí ni inú mi máa ń dùn èmi àti bàbá kọjú síra bàbá yẹn ṣe wáàsí omi dẹ̀ ń bọ́ lójú mi ẹ̀jọ̀ ṣe wáàsí yẹn ò wọra lomi bọ́ lójú èèyàn despite pé bàbá ò sọ ní arabic o èdè yorùbá gba tí bàbá wa fi arabic kún àárín yẹn bàbá ṣé òrọ́ bí mo ní a àwọn àgbà fún àlélẹ̀ kí ló ń jẹ ewé àtegbò ewé àtegbò sínú kùránì tó bá dẹ̀ wá bẹ́ẹ̀ mú jáde bọ̀tíwé àtegbò bá ti wà nínú kùránì ẹ má jẹ́ ká dìtẹ̀ ẹ̀sìn ẹnìkankan ẹ fi ẹ̀sìn onímùsùlùmí ẹ jẹ́ kan ṣe tiwọn ẹ fi ẹ̀sìn babaláwo lẹ̀ jẹ́ kán ṣe tiwọn kíní yìí ti wà látàyè látàyè gbọ́nà àwọn tẹ́ wá bí sáyé sìn wọ́n wá ń ba ayé jẹ́ ẹ wá là ń sọ̀rọ̀ ẹ wá náà ń bá àwọn bàbá yín tí n bá lu àpèbọ̀ pé mo ní mo lu èdè mi ìfẹ́ lòdì ẹ̀ mọ́ tí bá ní mo lòdì tí ò dá mo ní àwọn àwọn kan nínú yín so ẹni tí kíní yẹn bá báwí ni kó grab ẹ̀ tí bá wò pé tí bá wò pé téèyàn bíi mẹ́jọ ti dùn bá ní à àwọn kan nínú yín olórí burúkú ni wọ́n ti bá sọ bẹ́ẹ̀ ẹni tí mò ń bá wí ti mọ rẹ̀ gíráàpù ẹ̀ ó máa ta sí mi tóró tí mo pò wà lára àwọn tí mo pè lólórí burúkú mi ì sọ pé balagbájá èmi tí mo dẹ̀ ń wò tẹ́ ń wò mí yìí mo wà intelligent níwọ̀n bá tèmi mi ò ní dárúkọ tó bá fẹ́ bá mi fa wàhálà wàá sọ fún ẹ pé níbo lorúkọ ẹ wà níbi ọ̀rọ̀ tó sọ tó dárúkọ ó pè é pé a ah, jẹ́ kí n worúkọ èèyàn kan kó ní kó ní a ah, ayọ̀míkù dání jù orí ẹ̀ ò pé o ṣé mo sọ bẹ́ẹ̀ fún un. wọ́n níbo ló ti dárúkọ ọ̀làdìmẹ́jì sunday kínní kan àà ìwọ ni mò ń bá wí ó yàtọ̀ ọgbọ́n orí gbogbo wa yàtọ̀ o kò ṣe gbogbo wa la gọ̀. so tí bá fẹ́ búyàn màá dúró màá búyàn yẹn so tó bá máa bá mi fa case màá mọ̀ pé mo dúró bú ni. now let me tell you something what they call the defamation of character mo go through mo lọ ka ìwé mo tún wò pé ṣé àgẹ́ẹ̀tì ẹ̀ right ni nǹkan tó ń pè ní defamation of character ni pé kéèyàn ba orúkọ èèyàn jẹ́ àfà tó bá bà tó bá ba orúkọ tó sọ nǹkan tí mi ń ṣe accepted that is what olóyìnbó pè ní defamation of character kí n bú ẹ kì í ṣe defamation mo lè two fight náà máa pè é tí n bá lè ó ṣe èrè orí ẹ ò pé ìwọ náà lè sọ tiẹ̀ padà bọ́tí báwo pé ah, àárẹ̀ àmàlùfù ó mọ́mọ́ kan ó fàdí ẹ̀yà ààrẹ àmàrúfù ó mú mọ́tò onímọ́tò ó fọ ó kó chẹ́ni wọn ààrẹ àmàrúfù ó ti wọlé bàbá kan tó gbé ẹrù ẹ̀ kí wá wò pé ààrẹ àmàrúfù kéèyàn á parọ́ mọ́ mi pé mo dóyàwó oníyàwó ń sìn ó wá gbé sórí net that is what they call defamation of character not by abusing tó bá pé defamation of character tí gbogbo ẹ̀yin lérò pé bó ṣe rí nìyẹn ni gbogbo àwọn president wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa ti kó sẹ́wọ̀n Trump láti sọ èèyàn sẹ́wọ̀n ẹ Bush lọ́jọ́ kínní àná nílùú yìí lọ́dún náà lọ ojú wa báyìí la ṣe rí èèyàn kan tó ju bàtà lu tí bàbá dọ̀ọ̀jì ẹ̀ so tí òyìnbó bá yí wa ètò ẹ̀ lẹ́mi ṣe ń sọ òyìnbó torí mi ò gbóyìnbó àmọ́ òyìnbó ni mo fi ń kọ̀wé ibi iṣẹ́ fọlọ́pọlọ èmi ò gbóyìnbó àmọ́ òyìnbó ni mo fi ń bá wọn sọ̀rọ̀ ibi iṣẹ́ wọn ọ̀dẹ ṣe hàn àwa náà ti pẹ́ lu ìka má lè tọ́nà àwọn wa díẹ̀ lélóbe láti jẹ́ pé kọ́ mọ̀ sọ mi ò gbóyìnbó bò òyìnbó ni mo fi ń communicate ní United States tẹ́yí gafar mo rí ẹ Robert mo rí ẹ Emmanuel Excellence TV mo rí yín God bless you share it. So we we need to understand something they call defam èèyàn kan request èèyàn kan ṣéèyàn fẹ́ sọ̀rọ̀ níbi ìfẹ́ pé we need to know what they call defamation of character. They distinguish between it pé you, you call something you cause something defamation of character not by abusing or by fighting O parọ́ nǹkan tí mi ń ṣe mọ́ mi ní ojú ayé lójú gbogbo the whole gbogbo the whole world ló wò mí bì ó parọ́ mọ́ mi yẹn yàtọ̀ so àtàbá wa kawe to o bá ti gbé gọ́gùn sìn ó rèé ifá lọ wò wá kò sífá tó tó kínní láyé bò ifá tó tó wá tó tó ṣe wá gbọ́ gbogbo tẹ́ bá rí google èèyàn ló kọ síbẹ̀ àwa wí tán àwọn àfáà kan wọ́n puff ẹ táàpù orúkọ mi ó máa gbé jáde ṣebí wikipedia ni i can go there myself ààrẹ almaroof tó bá google ẹ̀ ó máa jáde ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ní sùúrù o ọ̀rọ̀ ta ni Ọlọ́run ò gbà gidigidi ẹ ṣàánú ẹ tẹ́ bá fẹ́ ṣàánú ẹ bọtẹ ẹ bá ti wá wò ó tí ẹ̀yin àáfàá bá wá wò ó pé ẹ lè ṣàánú bọ̀bọ̀ ẹ definitely oró tó wà nù yín ò dáa ẹ nídìí láti lead wa ìwọ àfáà tí mi ò bá mú o lè lead mi ní prayer mo ti sọrí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì báyìí ló máa rí tó àfáà tó kí ni gbẹrẹ ń wá lójú àfáà ẹ sọ fún mi kí láàfáà ń sin gbẹrẹ fún lójú kí ló sì gbẹ kí ló sin ọrùn ọwọ́ fún. àníkẹ́ mo rí ẹ olórí wílẹ̀ mo rẹ́yìn náà bọ́lá ti tó mo rí ẹ. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ń nínú èdè wa wọ́n gba èdè lọ́wọ́ wa India ní kọ́ ọmọ wa ní Yorùbá ní Canada gbogbo ilẹ̀ ti rí India ló ń kọ́ ọmọ wa ní Yorùbá tí bá ní ààrẹ àmàlù mo fẹ́ máa ṣe Yorùbá sí pé agbára mi ò gbé o èèyàn ọmọ Nàìjíríà ẹ wá ràn wá lọ́wọ́ bóyá ká wá bèbè kan o lamẹ́ríkà ẹ̀ka máa kọ́ àwọn ọmọ wa bó ṣe weekend bó ṣe excuse me bó ṣe Saturday and Sunday lásán wọ́n máa pè é lólè ni wọ́n máa intimidate ẹ débi pé o ò ní fẹ́ ṣe kinní yẹn mọ́ ṣe bóyá kírò àwa yìí ká kó ọmọ bíi mẹ́wàá kan di ogún kan di hundred ká ní nínú ìlú yìí pé ókè o ẹ wá ẹ̀yin ọmọ ìbọn respect àwọn parent rẹ̀ ní tí ò ní mú ọmọ ẹ wá yọ̀bọ̀n sí ẹ kó ṣùtì ẹ n tí ò ní mú ọmọ ẹ pé tó bá ń sọ̀rọ̀ yóò mọ́ mi wíṣẹ́ shut a máa sọ fún wọn léde Yorùbá pé ó hàn ṣe bẹ́ẹ̀ tá a bá ti ń sọ ìbò máa torí tó bá fẹ́ kọ́ wọn méjèèjì ló máa fi máa bá wọn sọ̀rọ̀ tó o bá ti délé tá a bá kọ́ àwọn ọmọ yín lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tó bá ti délé lẹ́yìn náà máa ti rí tó bá jẹ́ ọmọ tó fẹ́ gbẹ́kọ̀ọ́. Do you want to understand my father language? Yes, mommy. Okay, I have some place to take you to. They will teach you how to do it, how to understand the language prince mo rí ẹ wọ́n sẹ́yìn mo rí ẹ bọ́ olúwa tì í bọ́ kí ló ṣẹlẹ̀ gangan ni pé ẹ jẹ́ ká yẹra wa wò mo ṣe ń tẹnu mọ́. gbogbo àwọn àáfàá yìí nǹkan tó ti ṣe yìí kò kì í ṣe pé bóyá tí bá ní mò ń sọ̀rọ̀ àáfàá à àwọn àáfàá tí mo máa gbé òṣùbà fún pọ̀ tẹ bá wo bíi two three years ẹ tẹ bá ń tẹ̀lé mi mi ì lè ṣe kí n má post anything nǹkan mùsùlùmí àwọn àáfàá kan máa ní ààrẹ God bless you nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mo gbé ah ẹ ti fọwọ́ aago sẹ́yìn èmi ò ní sọ̀rọ̀ ju yẹn lọ o ẹni ká máa bẹ àwọn àáfà èmi ò láàfà kan tèmi fẹ́ bẹ̀ ju pé ẹ fi ọmọ ọlọ́mọ lẹ̀ tó bá máa wà change ẹni tẹ́ ẹ mú sínú ibẹ̀ yẹn ní yẹ kẹ́ ẹ ṣe fún pé ó ẹ já accept pé ẹ mọ̀ pé mò ń tẹnu mọ́ kùránì tó fàyà àbí tó jó yẹn nìkan lèmi ò fọwọ́ sí mi ò dẹ̀ ní kó máa búyàn mi ò mọ̀ta lọ́lọ́run rí mi kò súnmọ́ mi rí ó ti gbé ṣòwò mi rí ó ti sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tí mo sọ rí nítorí pé mi bìlì pé gbogbo wa ìṣẹ̀ṣe ni ókè ọ̀pọ̀lọpọ̀ yẹn àfa tẹ̀ ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti mọ̀ yí pé kùránì lẹ́fẹ́ fèsì ẹ má sọ̀rọ̀ lórí egbògi mọ́ àtẹgbò ẹ má sọ̀rọ̀ egbògi àtẹgbò mọ́ ẹ má sọ̀rọ̀ ewé mọ́ ẹ má mú pé ewé yìí ó ṣiṣẹ́ fún báyìí kíní eléyìí ó ṣiṣẹ́ fún báyìí àwọn bàbá wa ló fáìndẹ̀ kì í ṣe inú kùránì náà ti fáìndẹ̀ yìí èèyàn bíi tèmi ló kọ kúránì nítorí wọn dẹ̀ kọ síbẹ̀ là ń tẹ̀lé accepted ẹ̀ ń sọ èdè arabic ó ń dùn mọ́ wa lẹ́nu èdè elédè ni kì í ṣèdè bàbá wa ẹ píríṣì fún wa in islam way tó dẹ̀ máa understand táwọn ọmọ wa gan máa tẹ̀lé ẹ̀sìn yẹn bọ̀ kì í ṣe pé kẹ́ máa fi èdè elédè máa fi practice religion fún wa now wọ́n take yorùbá out of service ní ní ilẹ̀ yorùbá àwọn bàbá wa dẹ̀ ń wò wọn ò sọ̀rọ̀ kò sí classes yorùbá mọ́ wọ́n wá fẹ́ ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ gbé àṣà wa wọ́n fẹ́ gbé kúrò. ààrẹ almaroof ni ẹ bá wa fi ta lọ́lọ́run lẹ̀ ẹ bá wa fi olóyè adéyẹmọ ìgbòho lẹ̀ ẹ rí i pé mo tún tẹnu mọ́ béèyàn bá burú àwa yìí. ẹ mọ̀ nǹkan ẹ̀kọ́ tí máa rò ni pé ẹ rí i pé tí yorùbá wuyì bá ṣe ṣó tẹ bá rí ṣó ẹ̀ kọ́mẹ̀ntì abẹ́ ṣó yẹn ló máa jẹ́ kí yorùbá wuyì mọ̀ pé yes i'm in the right place tí ẹ̀kọ́ bá ń ṣe ṣó fún mi tó ń bú mi sìn tó against mi when you go down to that comment pé ààrẹ wọ́n ní ọmọ kan ń bú ẹ wọ́n ní brother kan ń bú ẹ àǹtí kan ti ń bú ẹ màá wá lọ sábẹ́ màá wá wo comment bá rí comment màá wá rẹ́rìn-ín màá ní definitely I'm ninety nine point nine percent correct nígbà tí mo ti kọ́kọ́ wo first to twenty comment tí mo rí pé ìwọ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀mí òun náà tún bú orí ẹni pé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tá a bá respect èèyàn èmi ò wo pé ọmọdé lè yàn èmi ò dẹ̀ wo pé èèyàn dàgbà tọrọ ẹnu ẹ bá da à ń tẹ̀lé yín àsàfà junior àfà senior àfà ẹ kàn ṣe wáàsí tó dáa ẹ try láti confuse wa ẹ try láti confuse àwọn ọmọ nǹkan tẹ́mi ń sọ nìyẹn tínú bá ń bíyàn kò sí nǹkan tẹ́yìn ò lè sọ o mi ì dẹ̀ ó anybody ní apology o gbogbo ọ̀rọ̀ tí mo sọ ṣé o ti mo ṣe ń jẹ tàbí jọ́wọ́ ni